ìsinṣe kórí mi. Ọlọ́run bá àwọn ọmọ Ísírẹ́lì wí fún ìwà gàbàgebè wọn. Ísírẹ́lì díbọ́n pé wọ́n fẹ́ràn Ọlọ́run ṣùgbọ́n ìdàkejì ni wọ́n. Ọlọ́run fi èyí hàn sí Ìsíkẹ́lì pé nígbà náà ni ó sọ fún mi pé ìwọ rí èyí ìwọ ọmọ ènìyàn tún yí padà ìwọ ó sì rí ohun ìríra tí ó tóbi ju wọ̀nyí lọ ó sì mú mi wá sí inú àgbàlá ilé Olúwa sì kíyèsí ní ẹnu ọ̀nà tẹ́ḿpìlì olúwa láàrin ìloro àti pẹpẹ ní àwọn ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wà tí wọ́n kẹ̀yìn sí ìlà oòrùn wọ́n sì forí balẹ̀ fún oòrùn sí ilé oòrùn nígbà náà ni ó wí fún mi pé ìwọ rí èyí ọmọ ènìyàn ohun kékeré ni fún ilẹ̀ Júdà láti ṣe ohun ìríra tí wọ́n sì ṣe níyìí nítorí wọ́n fi ìwà ipá kún ilẹ̀ náà wọ́n sì ti padà láti mú mi bínú sì kíyèsí wọ́n ti ká igi bọ inú wọn èmi pẹ̀lú sì fi ìrònú bá wọn lọ ojú mi kì yóò sì dá sí bẹ́ẹ̀ ni èmi kì yóò ṣàánú àti bí ó tilẹ̀ ṣe pé wọ́n fi ohùn rárá kígbe ní etí mi síbẹ̀ èmi kì yóò gbọ́ tiwọn Ezekiel orí kẹjọ ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún títí dé ẹsẹ̀ kejìdínlógún ẹ̀kọ́ Ọlọ́run tóbi ju kí a máa díbó pẹ̀lú rẹ̀ a kò lè tàn án jẹ ó mọ ènìyàn dáradára ó sì mọ àwọn tí ń sìn ín lótìtọ́ ó sì mọ àwọn tí ń fi ẹnu sìn ín àwọn tí ń fi ojú sìn ín ó rọrùn fún ẹnikẹ́ni láti sọ wípé òun jẹ́ kìrìsìtẹ́nì àti ẹlẹ́sìn onígbàgbọ́ ní láti sin ọlọ́run pẹ̀lú ọkàn òtítọ́ kò yẹ kí kìrìsìtẹ́nì tòótọ́ tún ní ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ kìrìsìtẹ́nì kò gbúdọ̀ rẹ́ni jẹ kí ó má ṣe jẹ́ atẹnimọ́lẹ̀ fún ibi kìrìsìtẹ́nì olótìtọ́ ní láti ro ti ọmọlàkejì rẹ̀ ẹnikẹ́ni tí ó bá jẹ́ ọmọ ọlọ́run ó ní láti sìn ín tọkàntọkàn kí ó sì ṣe é sí àwọn ẹlòmíràn bí ó ti tọ́ jehova tí ó mọ àwọn tí ó sìn dáradára yóò gba ìbùkún ní ayé yìí àti ní ọ̀run àdúrà ọlọ́run olùfẹ́ jọ̀wọ́ ṣe mí ní olótìtọ́ kìrìsìtẹ́nì kí n ṣe ohun gbogbo bó ti tọ́ àti bó ti yẹ jẹ́ kí èmi gbé ìgbé ayé tí yóò yè koro níwájú rẹ̀ ràn mí lọ́wọ́ láti lè gba àṣìṣe mi kí èmi sì gbé ìgbésẹ̀ fún ìrònú ràn mí lọ́wọ́ láti sìn ọ́ bó ti tọ́ àti bó ti yẹ ní ayé yìí kí èmi lè yẹ láti gba èrè ní ayé yìí àti ní ọ̀run pẹ̀lú ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.